ilé nìkan ló fi ṣiṣẹ́ báyìí so generator ń bàjẹ́ ẹ ò lè sọ fún mi until I come to the office now ó tún dìgbà tẹ́lẹ̀ náà bá tún pack up right. Ah. I'm very sorry sir. You are very sorry no problem tẹ́lẹ̀ náà bá tún bàjẹ́ you be saying you are sorry so if I didn't come to the office none of you will be able to call me and tell me pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́fíìsì you be saying you are sorry. I'm very sorry sir. You are very sorry please go out there and find solution to that other generator. Okay sir. How are you Bumi? Uh, Banji ńkọ́? Who is this? Hello? ẹ wo dádì èmi mọ̀ pé fẹ́ bàjẹ́ mi jẹ́ ni mi ò dẹ̀ ní gbà gbogbo ilé ìtẹ́ ń sọ yẹn mo ti kò sí problem àbí torí pé ẹ mọ̀ mi láti kékeré ẹ wo daddy by the time and true with you ẹ máa sọ pé ẹ mọ̀ mi mọ́ ṣẹ́rí èyí ẹnjìnà aṣọ́sàn yẹn or whatever his name is by the time ti máa fi ọlọ́pàá gbé àtẹ̀yìn àti ẹnjìnà aṣọ́sàn ẹ máa sọ pé ẹ mọ̀ mi rí ẹ máa sọ pé ẹ mọ̀ mi rí ẹ fẹ́ báyé mi jẹ́ nìyàn ẹ lè báyé mi jẹ́ dádì gbogbo ilé ìtẹ́ ẹ̀ sọ yẹn ẹ lè báyé mi jẹ́ ah we are talking about three hundred and fifty million here mi ò ní sọ pé torí pé mo ṣe kékeré níwájú yín or bóyá mo mọ̀ yín ẹ wo èyí dìdìrì tó pé rẹ ní engineer Sosan or whatever yẹn mo ti pè é àtẹ̀yìn àtòun ọlọ́pàá mo máa fi gbé gbogbo yín ah! ẹ fẹ́ bá yé mi jẹ́ ni kí ló dé gan Um, sir, please take it easy, sir. Oh, thank you, thank you. Àwọn people fẹ́ bá yé mi jẹ́ nìyẹn. All what I built all these years, my dignity, my reputation lójú òyìnbó mi, wọ́n fẹ́ ruin everything in a day. Ah, èmi mọ̀ pé nǹkan wọlé sí mi lára and by the grace of God gbogbo nǹkan tó wọlé sí mi lára máa jáde ó máa jáde. ta ẹ take it easy sir nígbà tí wà ń Ghana ní last week àwọn kan wá drop envelope sílẹ̀ fún yín. wo o ṣe wọ́n lè máa lọ tiẹ̀. all right sir. ah what kind of people. okay. What's this? What's all this? So tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin goodbye kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin goodbye. How are you? I'm fine, sir. I'm so sorry, sir. Can you please repark your car here, sir? That's good. I wọ́n má wọ̀rí tiẹ̀, okay? Yes, sir. Mo fẹ́ sáré rí ọ̀gá yìí ni. Ṣé wà lára ni? Bẹ́ẹ̀ni, sir. Mo máa tó jáde padà ń sìn. Okay, sir. Okay. okay. so sorry, sir. I don't know anything about this letter. I mean, money. Shut up! You know nothing about what? And you're working in this office. Hey, eh, mom, kankan nípa kíni. Give it to me! All right. Kò sí problem. Èwo nínú yín ló gbé envelope sílẹ̀? Banji ni, sir. Banji? You want gbé envelope sílẹ̀? All right, good. Nígbà tó fún ẹ ní envelope, ta envelope my god Banji o rántí gba detail ẹni tí o fún ẹ ní envelope. yes. Banji consider yourself fired. Ah! you are gone already. okay okay true. as a matter of fact i don't know your purpose for working in this office but by the time tó bá spend a, a long time nílé one more reason to fi lose iṣẹ́ ilé no problem. Uh -huh, uh -huh. Kẹ́ni ẹ fún me two minutes. Kẹ́ni ẹ fún me two minutes. Useless people. Èèyàn mú envelope wá him, and you are standing right there out of my office. Sorry, sir. But ta ló envelope you wá Yes? Who is there? Hello? Good afternoon. You don't know me? Yes, I don't. <sighs> but I know you very well. I said, I don't know you. You are Mr. Bamidele Badamosi. Of course you're right. Please, don't kill me, please. Whatever you want, I am ready to cooperate with you. I will give it to you. Please, keep quiet. Me ò wá síbí láti wá pa ẹ́ pẹ̀lú ìbọn nítorí ó dàbẹ̀ ní pé o ti kọ́ wípé o ní kúkú ìbọn bọ́tò máa kú ikú tó sọ pé ó máa kú ó wà lọ́wọ́ mi. Don't make noise. Kò sọ ohun tó ní ìbẹ̀rẹ̀ tí kò kí ń lópin. Goodbye. Hmm? Mm. I sent this. Yes. mo mọ̀ pé wà ní Ghana mo mọ́nítọ̀ títí o fi dé ọ́fíìsì láàárọ̀ ẹ̀ ni sọ ẹni tó ń ṣọ́ ni ó máa ń gbọ́n ju ẹni tá à ń ṣọ́ lọ. Dára mo ṣe o kì í mi báyìí kò tí five minutes ago Lord. ẹnì kan ṣe kúrò lọ́dọ̀ wọn sí sí sí. ta ló ṣe kúrò mi báyìí sí sí ta ló ṣe. Oh, oh, oh, ọ̀gá. Ah, irú kiri eléyìí báyìí torí ọdún kí mo jẹ́ dírímà fún náà ìdí mi kò gàmọ́ wà sọ́fíìsì lónìí bóyá irú kú tó pa owó <laughs> kò máa sí kankan bẹ́ẹ̀ secretary kí ni orúkọ ẹni tó wá bá ọ̀gá yín láàárọ̀. mi mọ̀ mi mọ̀ ṣùgbọ́n pátó gàdé láàárọ̀ yìí wọ́n sọ pé àwọn fẹ́ lálejò ṣùgbọ́n kọ́kọ́ tí mo mọ̀ ni pé ẹni náà ga ah, oògùn. ǹjẹ́ mo bí ọ̀gá yín bá ẹnikẹ́ni jà nínú ọ́fíìsì àbí ní ìta. boss is a complete gentleman and he's very caring boss. Won't pay anybody níjà ara mi. Won't dey kin pay anybody náà fún àwọn aláǹtasà. Ọ̀gá ń báyọ̀ jà. Ọ̀gá ń báyọ̀ jà. Etí ara mi ni mo fi gbọ́ báyìí nígbà tó ga ń báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù. Tí ọ̀rọ̀ owó kò ṣòwò tí wọ́n sọ fẹ́ nìyẹn pé òun máa fọlọ́pàá mu ọ̀gá ń bá yóò jà. ó dáná fóònù ọ̀gá yín kọ́. ṣé tí mo ní. ó yé mi púpọ̀ nù yín máa bá wa dé station wa ká lè ṣe ìwádìí tó tọ́ àti tó péye move move. Thank you. Thank you. Welcome, sirs. Kí ló ṣẹlẹ̀? Idiot, iná sọ pé ń gbọ́n à ń kún wa yìí, are you the manager? Yes, sir. Wọ́n ní idiot yẹn ń gbọ̀n. Kí ló ṣe tó ń gbọ̀n? Mo gbọ́ sá, mo gbọ́. Kí ló tọ́jú síbẹ̀ ẹ̀mú ṣe wọlé sí? Orí mi mo wọlé sí, òun gbọ̀n kó fi ọkọ̀ síbẹ̀ yẹn sísìn. Mo fi kọ̀kan síbẹ̀. Ọlọ́tọ́jú kọ̀kan, bring it out, let me see. Fóònù me, ni, me. mi ni. Sir, ó ní fóònù, sir. on west zero. you want? wà lókè sáà to arrange everywhere. room wọ two four one two four no no no no no no four. Will you shut up? tó bá go. Shut up. So, pé ń gbọ́n <laughs> mo ò tẹ mọ nǹkan tí mo fẹ́ sọ ó kò jọ́ dẹ̀ sí ń pariwo kó ń gbọ̀n ń gbọ̀n. keep short? pariwo tó ń pariwo tó ń gbọ̀n ọmọ ló ń gbọ̀n ni. ó gbọ̀n. receptionist ọkàn mi ò kò kò kò kò mọ́ sí yes mi sọ fún mi pé bọ́mọ ẹ ṣe rí bóyá ṣe yẹn she's up to something. kí lè fẹ́ kí n ṣe fún un. good question. JB lọ wádìí ọmọbìnrin yẹn finifini. Okay, sir. tiẹ̀ ṣe yín rí báyìí kò tiẹ̀ yé mi mọ́ bó ẹ dé báyìí ṣe ló kàn dojú kọ mí èmi ló kàn ń wò ṣá ewu ewu àyà mi ti ń jà òkò yé mi mọ́ ẹ ah, ewu èló lè fẹ́ fún mi gan èló lè fẹ́ fún mi sí wàhálà pọ̀ báyìí èló. Hello? Hello? ló ń bá sọ̀rọ̀ lórí fún. mi mi mi báyọ̀ kókó sọ̀rọ̀. Adoni, what's wrong? ó dàbí pé nǹkan ti ṣe lédìí yẹn níbẹ̀. kó o mọ kan èrè pé kéèmì yọjú síbẹ̀ kí mọ kó tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gangan. wàá ní káà mẹ́ta wà lẹ́ka lọ́sítráì. àbí let's go mo ti máa ń sọ fún yín wípé òkun ò kí ń wó òróró we should use more of this not this. Relax. Yes, sir ẹjọ́ torí ọ̀nà mi ò experience irú kan báyìí láyé mi láti bíi five years tí mo ti ṣiṣẹ́ tí mo ti manage mi báyìí mi ò mọ anything nípa tẹ̀sán sà torí ọ̀nà sà. keep quiet. yes sir yes sir. ọlọ́pàá ìrọ̀ ọ̀wọ́ ẹ̀. mo ti keep short. ṣé èrè ni wọ́n ta ló bá sọ̀rọ̀ wọ́n ní ta ló bá sọ̀rọ̀. mo bẹ̀rẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀. Sori tó wá pò mí tí mo jókòó síwájú rẹ̀, ò ní fi mi ṣeré. Wọ́n torí pé òun mo ṣe ń pardon ní láti ẹ̀kọ́. Ìbéèrè tí mò ń bi ẹ, màá tún bi ẹ ń Ó lè wá jẹ́ for the last time tí màá bí ẹ nìyí ta ló ń bá sọ̀rọ̀ lórí fóònù ẹ̀. mo bá àkókò sọ̀rọ̀. jẹ́ kí n bí ẹ ta ló ní fóònù ìwọ ló ní. bàtà wọ hòtẹ́ẹ̀lì lẹ́nkọ́ ní reception mo ló tọ́jú nǹkan kan ó dẹ̀ gbà bó gbà ó mú fóònù jáde pé nǹkan tó tọ́jú rẹ̀ àbí ó fi hàn wípé fóònù ló wà ní tiẹ̀ ńgbà tí mo wọlé tí mo rí ẹ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni good nígbà tó máa tún rí ẹ sí wọ́n bá fóònù yìí lọ́wọ́ ẹ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. sọ tó sọ ń sìn ní pé mi ò bẹ́ẹ̀ tó sọ̀rọ̀. ta ló wà ń bí. ẹwù eṣìkíá mo máa ní láti pa ṣọ́ọ̀bù gọ́gà mi tó dé eṣìkíá eṣìkíá náà. tí bàjọ wà ń bí ó sáà dùgbò tí mo sì bí wọn ò sí bí ni farabalẹ̀ kò sí problem ibi ni mo máa ń lò tẹ́lẹ̀ kò pẹ́ rárá. ta ló wà ń bẹ́ o ta ló wà reception. kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. mo ní láti ṣe kíá o mo ní láti pa ṣọ́ọ̀bù gọ́gà mi tó dé náà. fara burúkú ìbalẹ̀ náà kí ló ṣẹlẹ̀ bọ́dà mo tó tó ń bá sọ̀rọ̀ lórí fóònù nígbà tẹ́mi wọlé tó tún fi post tẹ́lẹ̀ as a receptionist O tún wọkọ̀ ọ lọ tó lọ ń pè òun ni mo fẹ́ mọ̀ àwọn tó gbéṣẹ́ fún ẹ mo fẹ́ mọ̀ mo wọlé nígbà tí mo wò tẹ́lẹ̀ yìí kò tí di twenty minutes náà tó fi ní fóònù wà létí ẹ̀ fún ara ẹ̀ sìn. him. bọ̀ kí ló ń ṣàwọn pípù yìí náà bébì ṣé o lè believe pé láti ẹ̀kan tí mo ti ń pè wọ́n wọn bí kan ah, àbámu ah, ìfẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ wo nǹkan tiẹ̀ ṣẹlẹ̀ nǹkan ò ṣẹlẹ̀ o èmi ń lọ sísàlẹ̀ ńbẹ̀ yẹn fún anybody tí bá bá bẹ̀ máa sọ̀rọ̀ sí wọn because wọn mọṣẹ́ wọn níṣẹ́. mo ti gbọ́ ẹsẹ̀. kó smart call ọ̀gẹ́ last call to make <laughs> three hours ago ah. so smart débi pé o delete gbogbo àwọn calls pátápátá láìláìláìlá pé pé o gbọ́n tán. ta ni ó pè é àbí tí o pè twenty minutes ago. ṣé rí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ tó mi pa tí o bá fẹ́ tó ń bá sọ̀rọ̀ lórí fún màá pa ọgbọ́n yẹn ló sìn. Take it easy. What is it? gbogbo yìí. pàtì ni o gbọ́ pa. ẹ gbogbo ohun tó ń o bẹ́ẹ̀ yìí. báàgì mi báàgì mi dà. ìwọ ni àrètí kò fún wa ní go ahead because I don't understand. You don't understand what? Adunni, I sense something. Bóyá ni kò ń ṣe pé ọkàn tó serious ó ti ṣẹlẹ̀ sí arábìnrin tí wọ́n bọ̀ fi lọ́mọ́. making sense. Kíni kan sọ fún mi 75% wípé come when it's kú. What? Swear to God. Give me the key. Let's go. kò sẹ́nibọ́dì bíbá yìí ó ṣe pààyàn kan síbí ni. I don't know why. You see? ẹ ti pẹ́ jù ẹ̀yin ọlọ́pàá ẹ ti pẹ́ jù náà látàárọ̀. ìzì Iye kó ló kàn báyìí. what's your own problem? you the problem man you no go in there. etí òkè lọ́wọ́ tí ó pè lẹ́sẹ̀. where is the place? ẹ jẹ́ ká lọ but ẹ ti pẹ́ jù. ẹ ti pẹ́ jù. tẹ sọ wípé wọ́n pa síbí dà to our surprise sir wọ́n ti gbé lọ sir. yes sir. ah are you sure wípé wọ́n ti gbé òkú yẹn lọ. wọ́n ti gbé lọ sir. ah wọ́n gbé lọ ni sir. officer ah okay officer lọ wọnú tọ́ílẹ̀tì. yes sir. bẹ́ẹ̀ ni sir. Eh, eh, sir a ti débẹ̀ lóòótọ́ àmọ́ tó jẹun tó yà mí lẹ́nu ni wípé a ò bá òkú yẹn nínú yàrá yes sir ẹ má wọrí sà àwa tún ṣe ń gbìyànjú láti ṣiṣẹ́ lọ lórí ẹ̀ ṣẹgbọ́ all right sir yes sir okay sir. ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe rí ìgbà tán ti sọ fún mi pé àwọn ọlọ́pàá ń bọ̀ bíbá ẹ̀ nínú mi ti ń dùn ṣóye yín ẹ̀yin ni mò ń dúró de látàrọ tó yẹ ká ti máa lọ bò mú o pé mo gbọ́dọ̀ dúró de yín kí n lè sọ tẹnu mi àti tójú mi ní kí n sọ fún yín torí pé mi ò láì kíyàn máa wà bàjẹ́ mi láì kíyàn máa ṣe ibi sọmọ làkejì ẹ̀ ni mo ṣe wò pé kí n ṣáà dúró kí n sọ ti tẹnu mi ṣe rí àwọn tó yìnbọn pààyàn yẹn nígbà tí wọ́n yìnbọn pààyàn yẹn tán tán hmm. lọ hmm. mo rí wọn bàtán lọ ó ní nǹkan tí mo dá ojú ẹ̀ mọ̀ dáadáa mo ti rí ó ti wọ inú ilé kan bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta rí. n tẹ́ sọ ni wípé ẹ dá ẹnì mọ̀ láàrin wa. ọ̀rọ̀ ọ̀hún mẹ́nibọ̀dì o mọ anybody ẹ máa lọ. Ah. Ah. ẹ ní sùúrù náà ah, ẹ máa ní láti take care easy ni ṣé rí tẹ bá ṣe tán láti ràn wá lọ́wọ́ kò sí ní tó bàdé nù nǹkan tá à ń ṣe yìí náà ẹ jọ. ẹ wo ọgọlọpàá <laughs> oh. èmi ṣe àti ràn yín tẹ bá ti máa promise èmi pé mi ò ní ní any problem pẹ̀lú yín. Eh, no no no no kò sí nǹkan tó jọ mọ́ problem àtọ́ ẹ ò lè ní any problem ṣe ti gbọ́ eh, ok ẹ wọnú mọ́tò ẹ jẹ́ ká máa lọ sílé. ọ̀ya eh, wọnú mọ́tò. ọ̀gá ọlọ́pàá ẹ fast o ẹ ti fast jù. Ah, ah, ẹ tẹ̀sí fún mi léèní bódọ́là àbọ̀túnla mo lè fún yín ládírẹ́sì ilé mi gan ẹ dẹ̀ máa wá mi wálé máa gbé mi lé ẹ mọ ilé ah, ó ti yá jù. o ṣe rí iṣẹ́ tiwa tá bá ti bẹ̀rẹ̀ báyìí a máa ń gbìyànjú àti jẹ́ kí continuity wà pẹ̀lú ẹ̀ ni but um, okay. ibi tó yẹ kí n ti fura ni wípé unknown number náà fi ń bá mi sọ̀rọ̀ gbogbo bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ in fact n tó really confuse mi ni wípé wọ́n ń bá mi sọ bíi pé wọ́n ti máa ń patronize wa dáadáa bí báyìí wọ́n ń bá mi sọ pé kí n arrange room two one four àbí room two four one sílẹ̀ fáwọn very funny ìgbà tó dẹ̀ máa dé mi ò dojú any one of them mọ̀ ṣàdédédé ó kò dájú sọ ìkan lára àwọn workers wa mi ò mọ tó wà láàrin àwọn méjèèjì wọ́n dẹ̀ káàmù gbogbo wa síbí báyìí next thing ta máa rí ni pé ọ ti pàtàwà ọ pàtàwà. Wow àti pátá wọ́n ti gbé lọ. what. wọ́n ti gbé òkú ẹ lọ. wọ́n gbé òkú ẹ lọ. wọ́n láì tẹ́lẹ̀. tẹ́ bá ní any information about it ẹ má hesitate láti contact wa okay. no problem but àwọn kan ti wá láti police station tán ni wípé tá a bá rí ẹni report ká fún àwọn ẹ̀yin náà tún wá láti state CID ẹjọ́ tálẹ́ńtà fẹ́ fún ní report gọ̀gọ̀gọ̀gọ̀ nu yín àti pé ẹ̀yin gangan àní contact yín ẹ fún wa ní nọ́mbà yín gangan. tí ẹ bá ní any information àwa àmọ́ bá ṣe máa get back sí i. okay sir. let's go. thank you very much. Yeah. Let's go, let's go. Don't worry. ń dàgbẹ́rọ̀ mú báyìí sí. Ah! ìwọ gan nǹkan tó máa ń ká lára jù ẹ o lè ní sùn bó ṣe dá sí nísìnyí òun máa fi dùn sí ni. Hmm. wọ́n kò fẹ́ ṣe wọ́n láǹfààní jẹ́ kó ra dín nǹkan kan fún wa. ẹ máa wẹ ní tá à ń ṣe lórí o ó tún ń bú wa. Hmm. ẹ wo ẹ má bára yín jà o mi ò fẹ́ jà mi ò fẹ́ fẹ́ bára yín jà ẹ ti gbọ́ mi ò fẹ́ jà o ẹ ti gbọ́ skelewu mò ń bọ̀ ẹ ẹ pẹ́ fún yín jà o. ilé tí ìyá yẹn fẹ́ wọ̀ yìí tó ń wọ̀ yìí. màmá tó ń lọ. ẹ inú ilé tó ń wọ̀ yìí. òun ni mo sọ pé ọkùnrin yẹn tí mo máa rí yẹn ibẹ̀ inú ilé ìlú náà máa wọ̀. ok ok. ọmọ yìí pẹ̀lú pẹ̀lú ìrígbé wọn jàre. máàmì hmm. máàmì. jẹ́rí ọkọ mi. báwo lè ṣe ń ṣe báyìí máàmì ẹ tún wá lọ jókòó sínú ṣọ́ọ̀bù mi máa mi. o kàn sọ ni kákan jókòó kalẹ̀ sínú ilé kólú ẹ máa wí bí mo ṣe lọ ṣọ́ọ̀bù yẹn sìn a máa rẹ èèyàn máa bá sọ̀rọ̀ yàtọ̀ fún pé ká jókòó kalẹ̀ sínú ilé. jíjókòó dànù àìsàn ló ń kó bára àìsàn ló ń kó bára ṣé èmi ò sí níbi ìbá ìtẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ ni ṣé mi tẹ́ ń tẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ máa mi. mo ti gbọ́ oúnjẹ ń kọjá rẹ. oúnjẹ ti fẹ́ jiná. omi ilẹ̀ pé màmá tó ń lọ yìí ló bí bọ́bọ́ yẹn ah, rárá o èmi ò lè sọ ọ bóyá ìyá ẹ̀ lélẹ̀ anyway kò tiẹ̀ sí problem pẹ̀lú yẹn ó yá jálọ jálọ bọ́lẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ah, ah. ah, mi ò lè bọ́lẹ̀ o mo mú yín débi báyìí tán tí wàá ní kí n bọ́lẹ̀ mi ò lè bọ́lẹ̀ láéláé mi ò lè bọ́lẹ̀ ẹ wò torí pé mo ní ìfẹ́ sí iṣẹ́ ọlọ́pàá tẹ̀ ń ṣe yìí torí pé iṣẹ́ ọlọ́pàá ilé mi náà fẹ́ ṣe tẹ́lẹ̀ bọ́ dáàdì mi ni ò gbà mi bá má mú yín wá bíbá yìí torí kò tiẹ̀ sí ètò kàn mí nínú ọ̀rọ̀ yìí rárá. ok má wọrẹ ọfíìsà let's go. ṣá Please, what can we do for you? Ah, okay. Ẹ jọ̀ọ́, ta ló ń gbé nínú What a question. Ẹ yá àwọn àgbàlagbà méjì ẹ̀dẹ̀ ń béèrè pé ta ló ń gbé nínú ilé? Èmi tí mò ń gbé nínú ilé rẹ̀, àwọn ọmọ mi tí wọ́n kọ́ ilé yìí fún mi, àwọn rẹ̀ good ẹ jọ mà ọmọ yín ọkùnrin ẹ jọ níbo ló wà ibo ló ń gbé àti wípé iṣẹ́ kí ló ń ṣe. ọmọ mi ọkùnrin. bẹ́ẹ̀ni. abẹ́bí ọkùnrin ni. mo bí ọmọkùnrin kan àti obìnrin méjì lára àwọn obìnrin yẹn ìkan ló wá kí mi nínú wọn. ẹ jọ mà ọmọ yín ọkùnrin yẹn ibo ló wà báyìí. Ah, I beg your pardon irú òun lè ń béèrè yẹn ah, ah. ẹwọ ẹ ń béèrè question báyìí lọ́wọ́ àgbàlagbà báyìí tó bá yẹ pé ìwé mi lẹ ń béèrè question lọ́wọ́ ẹ ṣé ẹ lè máa béèrè question yẹn lọ́wọ́ mi. madam ẹ stop ẹ ẹ jọ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ kó wá ṣe wá ṣe ni. ẹ jọ bàbá ọkọ mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ. ẹ wo mọ́mì bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa tẹ̀lé wa dé station wa a ní àwọn ìbéèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ jọ torí ah, Ọlọ́run ẹ jọ ó yẹ tó báyìí ẹ fi ṣó àgbàlagbà nìyẹn nítorí ọlọ́run. ṣòǹgbò ṣòǹgbò mi èmi ò lè wá sí amẹ́ríkà kò tiẹ̀ ń ṣe lọ́wọ́ inú tó bá mọ̀ pé iṣẹ́ yẹn iṣẹ́ tó kẹ́ lára gan ni jẹ́ ká pàdé ní China lórí ẹ̀. China jìnnà jù fún ẹ ooo iṣẹ́ yìí ò ká lára nìyẹn tó bá ti ká ẹ dáadáa kó pè mí padà ṣùgbọ́n ọ àwọn fàbí tí wọ́n rán ẹ lọ. Uh, everything set. set. yes. okay. but boss kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ah, ẹjọ́ ta ni ẹni tó ń training gangan báwo ni wọ́n ṣe mọ̀ pé ẹ wà nínú òtẹ́ yẹn kankan àní mi ì mọ nǹkan tó bí lè ṣẹlẹ̀ tá lẹ́ni tó ń sọ yín. wo máa gbẹnu kó lórí yẹn ok àti sort yẹn out ọlọ́run ní kí wọ́n bá tó smart dáadáa if not so tá a sọ ẹ̀kọ́ làwọn ọmọ máa sọ a lot of things dẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́yìn kò yẹ kó understand. Huh? Um, Shorty, àti yanjú ẹ̀ bóyá sọ fún ẹ bọ̀ ṣọlẹ́ wọ́n ní tó bá tó àsìkò àti ṣù ìdí òkè ńlá confam tásìkò bá tó fún mi láti dí òpin lórí ogun wọn wọ́gán ìwà báyìí o ò mọ̀ mí o ò mọ̀ mí rárá oró má di ẹ kó máa wòdì <laughs> ìyá ẹ ló máa ṣá <laughs> bóyá táyé bá gbà yín ma fún jb láyè kó ròyìn mi fún ẹ hmm. tó bá ṣẹ̀ mí tí n bá rí ẹ mú màá pa gbogbo ẹbí ẹ pátá. kò fọ àwọn. ṣọ́ọ̀tì tó bá ṣẹ̀ mí ni mo sọ tí mi bá rí ẹ mú màá pa gbogbo ẹbí ẹ pátá hmm. tí èkúté lẹ́yìn bá rìn sásìkò yẹn màá pa. sorry boss. Okay. hello. Hello, Jíbọ́lá. What? Ẹ̀mí ìyá ẹ̀ ni mo sọ̀rọ̀. Mọ́mi, ibo lẹ wà yìí? Ibo ló wà, àwọn ọlọ́pàá ti mú Police station. Kí lẹ̀ ṣe ń bẹ̀? Wọ́n ní àfikún station. Ẹ jọ ẹ Hello? Mr. Man, your game is over tó bá nífẹ̀ẹ́ mọ́mì ẹ̀ yọjú sí station ok. hello hello officer dúró mo ń bọ̀. ẹjọ́ ẹ má ṣe mí léṣe ẹjọ́ ẹjọ́. jẹ́bi kí ló ṣẹlẹ̀ wọ́n arrest mọ́mì sí police station. what? calm down. <sighs> JB, calm down. I sort it out. Eh? <sighs> JB. Huh? Fiyẹlẹ, máa kí yẹn kí yẹn dẹ́rù bá. Ok? Máa kí yẹn dẹ́rù bá. Ṣùgbọ́, àyànjú ẹ̀. Ẹ má ṣe mí léṣe torí Ọlọ́run. Ẹ wo ẹ fún mi ní fóònù yìí, mo mọ nọ́mbà ẹ̀ sórí máa pé ẹ sọ̀rọ̀ next time tẹ bá ní àǹfààní láti bá ọmọ yín sọ̀rọ̀ ẹ sọ fún ẹni kò yọjú sí station. Ah, àìjọ ìṣàlù ẹ eh, eh, kí ló jẹ torí Ọlọ́run kí ló. Eh? nǹkan mi lè ṣẹlẹ̀ o. èyí bọ̀rọ̀ o. Yeah. Take a whiskey. But me now. mọ́ mi lórí ah wàhálà ni o wàhálà lálódé yìí. bí ti báwo. ẹ mọ̀ pé nígbà tí ẹ ti lè jẹ́ kí ọkùnrin làwọn ráyè escape ah wàhálà ni kí òun náà kì í ṣe ẹran rírọ̀ rárá á bẹ̀rẹ̀ sí ní one plus one ibo ni wàhálà ìjìnlẹ̀ wa tó bá lọ mọ̀ pé mi ni ah iná la fi sórí òrùlé sùn yẹn o ah ó máa léwu gan. pìlà ó nọ́mà kí ajá kó mọ́tò kó sá àmọ́ bó pẹ́ bóyá ẹ̀rọ ògún òun ni ajá máa ṣe pílà ẹ relax ọ̀ wá tó bà ọ̀kan la. àdùnní jórí ajá míì tó bá clever dáadáa á bọ́mọ̀gùn lọ́wọ́ á bọ́mọ̀gùn lọ́wọ́ tó bá dẹ̀ fi lè bọ́mọ̀gùn lọ́wọ́ ó ti bọ́ lọ́wọ́ ọkú nìyẹn o tó bá dẹ̀ yẹ́yìn padà àwọn ọ̀tá ẹ̀ ló máa dojúkọ o. àdùnní ah, sọ̀rọ̀. Hello. Abúlé gbẹ́jẹ́ ní Thursday mi ò lè ráyè ìgbà tí wọ́n máa jẹ́ máa gẹ́ vaccine. Àdùnní kí lẹ fẹ́ lọ ṣe lábúlé gbẹ́jẹ́ abúlé tí wọ́n ti bí mi nìyẹn ta lẹ fẹ́ lọ pa ń bẹ̀ ah, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ jọ̀ọ́ abúlé tí mo ti jáde wá nìyẹn. Peter come up this ẹ má ṣe gbọmọ kékeré náà. Ah, bẹ́ẹ̀ bá ní kẹ́ ìsọ̀kù lọ́jà ńgbà mi ó lè lọ bàrà lé tó bá lọ jẹ́ pé náà ìkọ́nà àwọn èèyàn mi ni ó lè lọ léwu torí ọlọ́run ẹ ṣe sùúrù o. ẹ ti fáwọn olówó títí wa ẹ dẹ́ gba mẹ́sàgì yín good day. message message wípé ọ̀kan láwọn kú. Ah! mi ilé wẹ́ẹ̀dì láti. Ah! no no no mi àti dùdú I can't wait I can't wait orí. fi ṣẹlẹ̀. kí ló fi ṣẹlẹ̀ oníranú. ẹ̀rọ sà ẹ kú jókòó sà. kí ló ṣẹlẹ̀. <laughs> kò sí problem sà èmi náà ń wáṣẹ́ ni mi dẹ̀ ní máyìntẹ́ bá lè bá mi gẹ́tìṣẹ́ mo sà mo máa ń láì bẹ́ẹ̀ ṣe máa ń dírẹ́sì iṣẹ́ tó ń ṣe gbẹ̀gàn. ẹ wo kábí sẹ́nu kádákẹ́ mà lọ́rọ́ bíbá yìí. bó ni mo ti ṣe. mi ò mọ bẹ́ẹ̀ o but tẹ́ fi múra báyìí mo mọ̀ pé iléeṣẹ́ yìí yẹn ó máa wà òkè gan. Hello. Mommy forty minutes forty hello mommy hello mommy hello oh my god. yes sir. ẹsẹ̀ náà nonsense. ẹ bọ̀dé ẹ má wọ̀rẹ̀ má ẹ ó máa dọ́dọ̀ ẹ láìpẹ́ ẹsẹ̀ kó o máa gbé fún ẹ ni wọ́n máa lọ́ba ti dọ́dọ̀ o máa pè ẹ wọ́n kàn ti rẹ́dì fún tó bọ̀ ok ah beautiful ah hold on hold on ẹ eh, máa pẹ̀ wọ̀rẹ̀ àwọn náà ló wọlé sí yeah jb baba i need eh, to talk to you. no má bá mi lọ síbi kan sí má lọ bá mi rí bọ̀dé ọ̀sá gbà ń kan lọ́wọ́ ẹ̀ àgbẹ̀ padà wá mi bá. mo fẹ́ sọ kọ́kọ́ fún yín. jébì alẹ́ fẹ́ bá bọ̀dé kó gbà gbọ́ kó gbà gbọ́ lọ́wọ́ ẹ̀. I'm so sorry. I need to talk to you now, please. Mọ́ mi ló pè mí sẹ́yìn. Wọ́n lọ pé tí mi ò bá dọ́dọ̀ àwọn in next forty minutes wọ́n máa pa àwọn dànù. So. So kí mi mí sá? So. Mi ò understand. JB. Ìwọ understand ìwọ ò understand kí ló ṣe ẹ́ so pẹ̀lú gbogbo experience ẹ nídìí iṣẹ́ yìí adventures ẹ gbogbo technical know how ẹ nídìí iṣẹ́ yìí oṣù wa ń gbọ̀n ò ń gbọ̀n wọ́n fún ẹ̀kọ́ threatening ẹ wọ́n fún màmá ẹ̀ threatening ẹ ó wá ń gbọ̀n ó ń gbọ̀n ó ń gbọ̀n so kálígbèsì mi ò sílé sìn mi ò sílé wọ́n mú bóyá wọ́n mú relative bóyá ṣọ́ọ̀tì àbí biggie so wàá filẹ̀ kó lọ sí polisi ọ̀hún kó lọ kó lọ kó lọ kó lọ jù wọn so o fẹ́ kí fíẹ́ lẹ́sìn kó lọ síbẹ̀ yàbí tó bá mú wọn náà lẹ́ẹ̀mẹ́sì so fẹ́ kọ́ wá mú mi àbí so fẹ́ kọ́ mú mi that's what you want àbí. use your senses use your senses ìwọ náà ṣe kí n threaten me you know the techniques ìwọ náà ìtọ́tì ẹ̀kọ́ yá àmọ́yé ìgbà jẹ́bi o ti pa so many people máa kọ́ máa fi lè máa threaten me. working on it kò sí kó tó máa ṣe my ẹ̀ lọ bá bọ̀dé fún gbogbo àwọn tí mi kò gbà lọ́wọ́ rẹ̀. kò sọ. chicken out ni. ṣé máa jẹ kọ́. mo jẹ. ṣé kí n pògì fún yín báyẹn. Hmm. mami ọpẹlẹ ọpẹlẹ ẹ wo pẹ̀lú bí mo tẹ ṣe ń gbóhùn lórí fóònù yẹn ẹ jẹ́ ká máa lọ sí hospital ó yá dìde. lọ ọ ti lọ bá mi ṣe àgbo jẹ́ kí n máa gbóná. àgbo wo lẹ ń sọ̀rọ̀ pa ẹsẹ̀ mo ń sọ̀rọ̀ hospital ẹ̀ ń sọ̀rọ̀ àgbo màmí ẹ dìde ẹ jẹ́ ká máa lọ. jíbọ́lá fi mí lẹ̀ jàre oh ó fi mí lẹ̀ jíbọ́lá ó ń jìnnà sí mi jù kódà ó ń jìnnà sí mi jù. ẹ má bínú èmi fúnra mi mú ah. pé mo lè sọ fún yín pé ṣé tí mò ń ṣe lọ́wọ́ yìí ni kódà gan tí ò bá jẹ́ ìfẹ́ tí mo ní sí yín tó pọ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ kò kò yẹ kí n fi àwọn tí a jọ ń ṣiṣẹ́ lẹ̀ lọ́wọ́ ìbọn wọn tí ẹ mọ̀ pé mo kú lẹ́yìn àwọn gan so má mi fi yẹn lẹ̀ màá máa ṣàtúnṣe sí gbogbo ẹ̀ ẹ jẹ́ ká máa lọ hospital please ẹ jọ ẹ rọra jíjẹ àpò ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rọra jíjẹ ẹ pẹ̀lẹ́ bàtà wọn kò bàtà wọn kò bá mi wá bàtà wọn wá ẹ pẹ̀lẹ́ um, Mr. Jibola, situation mommy, oh, oh serious there. Ẹ má jẹ́ mom sì wà hypertensive. And as a matter of fact, I think this is the time she needs you the most. Sherry, call má jẹ́ kushidada. kò táìmì yìí wọn ò rí nǹkan ariwo ọ̀ nǹkan tó máa já wọn láyà ọ̀ ṣe understand nǹkan tí mò sọ ẹ ẹ máa ní ìdásí ní time fún wọn gan ṣe ti gbọ́. oh doctor thank you um, èmi àti yín ti mọra ọmọ akpé bíi ẹ̀ẹ̀mejì mẹ́ta báyìí ń sìn um, èmi fẹ́ sọ kankan ní ìgbọ̀rọ̀ tán èmi ìlera yìí tó bí ẹ ṣe ń sọ yẹn but mo love mọ́mí mi gan-an ó ní àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe fún mi tó jẹ́ pé kò síbikíbi tí mo lè wà àbí nǹkan tí mo lè máa ṣe tí mo lè gbàgbé ìyá yẹn ẹ ṣé mo lè fún ẹ̀yin lówó kẹ́kọ̀ọ́ máa bá mi take care wọn ẹ understand tó jẹ́ pé ẹ̀yin lè máa bá mi take care wọn dáadáa bí mi ṣe lè ṣe. Um, no, no for now kò sí nǹkan tí mo lè ṣe ju pé mo máa prescribe àwọn oògùn kọ̀ọ̀kan fún yín tí mo dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ń lò regularly wọ́n máa wà okay. Ah. doctor yeah. wow oh congratulations to her. Um, ta ló wá wà pẹ̀lú ẹ? Ah, Dr. Yemi ló wà pẹ̀lú wọn. Okay, that's good, that's good, that's good. Ẹ dẹ̀ pé ọmọ sá o, Ọlọ́run á wọ Ọlọ́run á dá sí àkún wa o ọmọ yẹn ló máa jẹ́ o lọ́la fatia ẹ̀dẹ̀ kó rere náà sà. lọ́la fatia ẹjọ́ ta ló bímọ. ah mo rò pé èèyàn yìí ni wúmà yẹn nítorí mo rí ní wọ́ọ̀dù ọlẹ́kọ̀ọ́ ọlọ́run á wò ọlọ́run á dá sí ọlọ́run ní ká máa ọmọ ọ̀rọ̀ yá ayé ẹ kó ìwọ ọmọ. Bukki o ṣe padà sí post ẹ. ẹ pẹ̀lẹ́ sà. kí ló ṣe. ẹ má wọrí nurse náà ní bí. ẹ gbàgbé nǹkan yẹn sá um, ẹ lè lọ yọjú sí mọ́mì èmi náà fẹ́ yọjú sí mọ́mì àtọ́ ní ó ṣèbímọ yẹn bọ̀kẹ́ tó lọ ṣá máa prescribe àwọn oògùn yẹn fún yín. thank you doctor i trust you ṣọgbọ́ ẹ máa jẹ kó pẹ́ ṣọgbọ́. sọ àlàsà thank you. you're welcome sir. nǹkan chairman ní kí n gbé fún ẹ ni. Ah, kí ló ṣe ẹ ojú ẹ tí mò ń wo yóò wà òkè kí ló ń ṣẹlẹ̀ ah, dá mi kí ló ń ṣẹlẹ̀. wọ́n ti arrest mọ́mì. nígbà wo ni ẹ. wọ́n ti arrest wọn látàná. Ah, station ọ̀nà wà wà ń I don't know. báwo ni wọ́n ṣe mọ mọ́mì ẹ̀. That's serious. Um, Yeah. ò tó nǹkan tó ń bọ́dà lé When I get to the office, my mission will pé mo make an calls kankan láti mọ station tó ń and we'll settle that. Thank you. bínú mi mọ nọ́mbà yìí o ọ̀kọ́ làwọn. àdàbà ẹ̀ ń pò gidi bí ẹn pẹ́yẹ ló gbọ́ ẹ̀yẹ lé gbọ́ o ẹ̀yẹ lé mi gbọ́ o ń pretend ni. Akin, you are a very, very stupid man. Pé kí ni? Ṣé o mọ̀ pé tí ológbò bá gòkè àjà, ojú àtolé àtoko? No, no, kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ọ̀kọ́ làwọn kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. <laughs> ṣòye láìpẹ́ láì èmi bá mi ṣe ọ̀kan làwọn ọmọ àkànjí mo ń bọ̀ abẹ́ lálejò mo ní nǹkan tí fẹ́ fún wa. ẹ̀lọ́ ẹ̀lọ́. akin akin. ọ̀n bí ẹ̀dá kò má kọ́ ọ̀tẹ̀ tẹ́lẹ̀. Shorty. Boss. Ọmọ number 19 Adeola Street. Àdúgbò Alárùn. Eh, mo mọ Alárùn, o number mọ at the Adeola Street. You're very stupid. Ṣé nǹkan tó kò fi dá mi lóhùn dàbí pé màá wá àdúgbò yẹn kan? Ok, mo máa wá number 19 Adeola Street, Alárùn. Wàá ṣe kí ni? Mo máa get better. Good. Ó lé nǹkan tí mo fẹ́ kí ọbẹ̀rẹ̀ sí ni máa tail láti sìn lọ nọmba nineteen yẹn ẹni tó mọ̀ ni mo fẹ́ kó keep twenty four hour surveillance lórí ẹ̀ má jẹ́ kó kú ní agbègbè ara rẹ̀ pé kó pé kó o ò rí fún ìṣẹ́jú kan máa kó ṣẹlẹ̀ o ti gbọ́ má lose sight rárá ah. ok. Yes, boss. Where's the phone? hello hello Aduni. yes hello Aduni. mo wí o mo wí fún yín mo sọ fún yín mo sọ fún yín o ẹ ti dá wàhálà alẹ gidi wàhálà gidi lẹ ti dá lẹ yìí mo sọ fún yín pé tájá bá clever ó lè ó lè perfect kó bọ́ lọ́wọ́ ọkú ẹ ẹ̀ dẹ̀ gbà sí mi lẹ́nu ọ̀kọ́ làwọn ti pè mí sí o o yes o o ti ó ti mọ̀ ó ti mọ̀ ó ti mọ̀ ẹ ti fọ̀rọ̀ ẹ ju o ẹ ti fi falẹ̀ à ah, má ní kí n ní sùúrù má ní sùúrù ah ikú náà sọ̀rọ̀ èyí náà no no no no mi ò ah sùúrù mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ sókè. dáàdi kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. ẹ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀. mo ní kò sí nǹkan kan ah go go go go go go. ọ̀rọ̀ dáàdi. máa lọ tiẹ̀. ọ̀kan láwọn ọ̀kan láwọn. JB ńkọ́? Ó sáré jáde sá. Ó jáde láti bí wákàtí mélòó sí. látàárọ̀ ni sà. kò dé sọ fún mi. mo wà surprise sir. mi lékè gbà forty thousand ló wà mẹ́yìn àti owó handout àti owó tó lo need kò sì fi manage now for now o ti gbọ́ àmúṣọrẹ njó mòdí tó fi jẹ́ pé ogun tó ń béèrè pátá ni mò ń fún ẹ o ní pé mi ò fẹ́ kó o kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ó ń bà wá rere jẹ́ ni mi ò dẹ̀ fẹ́ kí o ya ọmọ oní ọmọ onípaale ọmọ ìsọlẹ́nu torí pé à á béèrè lọ́wọ́ ẹ pé inú ilé wo ló ti bá inú ilé wo ló ti kó èèyàn wo lórí inú ilé ẹ tó ń wàkiwà tìtorí náà jọ má sọ mí lórúkọ tíya àti bàbá ò sọ mí o ti gbọ́ jẹ́jẹ́ ni kó máa ṣe o ok. I will, see you next week sir. next week ah ah eh, pè mí tó bá máa wálé màá jẹ́ kó mọ̀ o ti gbọ́ láyọ̀ ó dàbọ̀ ṣe jẹ́jẹ́ o ẹgbẹ́ burúkú ń bà wá rere jẹ́ ni o ó ti gbọ́ láyọ̀ o. tọmọ ẹ kó lè fún ẹ nísìnyí. Ah! Ah! ọ̀kan láwọn kí ni túmọ̀ ru eléyìí ó ṣe máa já wọnú ilé mi láì sọ fún mi pò ń bọ̀ àti pé pàápàá ṣé tí àwọn bá fẹ́ wọlé èèyàn kò ní tọrọ excuse ni o kàn máa máa gbá mi lójú láì ṣe pé o béèrè ojú lọ́wọ́ mi irú ìtumọ̀ kí ni ìtumọ̀ eléyìí ah, kí ló fẹ́ gan pàápàá kí ló ṣẹlẹ̀ ah kí ló dé kò sí problem ah, ah mi ì láàkì irú nǹkan báyìí náà what that's an insult irú rubbish wo leléyìí náà ah okay drop that phone ọ̀kọ́là wọ́n wú ọmọ ọmọ ìgbéèrè yìí láti máa sọ fún mi pé kí n drop phone nínú ilé mi ọmọ tí ò tó last born mi is an insult ó jẹ́ wò ó ó wò ó náà á ah! ó bàjẹ́ ó ó bàjẹ́ gan ni ó bàjẹ́. akin. yes. ah insult náà tún ni insult ni nínú ilé mi láti sọ fún mi pé kí n jókòó ìwé mi mo máa sọ fún ẹ pé kò jókòó kì í ṣe wọn ló máa sọ fún mi pé kí n jókòó ṣọfẹ́ kí n jókòó níyẹn o kò kò kò lè tó gbogbo ilé káyèsí máa no problem kò kò kò kò yẹ kó lè tó yẹ jọ bá mi gbébọn yẹn lọlẹ̀. àbínú ah. bọ́mọ ẹ ṣe báyìí sọ̀rọ̀ jèrè ó rude gan. wọn náà rí bẹ́ẹ̀ ah, tí nǹkan bá wà láàrin èmi àti ẹ̀ wọ́n kéré jù láti máa dá sí i wọn wẹ wọn wẹ wọn wọn tí ìbí wọn gbàtà àti mọ́ra bí mo wá ṣe dijú mi tí mo di ojú mi ojú tí mo di kí n tó là ìta ẹ̀yin méjèèjì ìta. very very stupid. mo jókòó síwájú ẹ òun sọ fún àwọn ọmọ kan jáde you are very you are mad orí ò pé. ṣé mi ò tó bá wọn. shut up. ok kò yẹ kó lè tó yìí ọ̀kan làwọn ọ̀rẹ́ ṣáà ni wá. òun rí mi fìnà. nínú ilé mi. ní kó má bínú. Ah, kò dáa Akin. ẹ ok ok wọn ní ká ẹ má bínú o ẹ má bínú. ẹ má bínú jẹ. ok. yà sórí Akin ara pé o stupid ni ohun tó ṣe tó rán àwọn èèyàn sí mi kọ́ máa lépa ṣé nítorí owó tá a jọ ṣe díìlẹ̀ àbí ṣé o rò pé tó bá pa mí ìwà owó yẹn gbà ni ọ̀ ọ́ ọ́ ọ́ o rò pé tó bá pa mí wàá lè ní status wípé ìwọ ló pa ọ̀kan láwọn àbí láàrin àwọn àwọn tó kù wa. ọ̀kan láwọn kì í ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn ah, ohun tó ṣe náà ò dáa mo gbé business wa bẹ́ẹ̀ ó yẹ kó fún mi ṣé àmì ọ̀tọ̀ ní tó fún mi mo dẹ̀ ń pè ẹ́ fún mi lówó fún mi lówó fún mi lówó o ò rẹ́dí àti fún mi lówó mọ́ mo dẹ̀ rò pé ah, ọ̀nà tèmi náà bá mọ̀ ní kí n fi gba owó yẹn kì í ṣe pé àtipẹ́ ni mo ní kàn ṣe mo threatening ni threatening ni mo mọ̀ pé tí n bá threatening ẹ bó ṣe máa wá náà ni bẹ̀mí nǹkan expect kó máa gbébọ̀ dání tó bá máa ṣògẹ́t but bí táwọn dé dúró yìí anything tó bá ti jẹ mọ́ bọ́ mi ò kí n ṣe rí ẹ̀ rárá rárá o mọ̀ ọpọlọ orílẹ̀ mi nílò lásán ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. sọ́kọ́ mo sọ fún yín pé akin ló ràn ṣẹ́gun jíjẹ́ wọ́n sì pọ̀ ló ràn. ẹ inú fún threatening ni jẹ́ ká gbàgbé ẹ̀ ká mọ̀ jẹ́ ká máa bọ̀ rẹ̀ wà lọ ìmí máa tó tó dà pọ̀ láì pọ̀ bọ̀ sórí mo like ọ̀rọ̀ àwọn bàbá wa gan àwọn bàbá wa ní làákàyè gan yes èyí tí máa ń like ní ọ̀rọ̀ wọn ju ní bẹ́ẹ̀ sọ́nsìn eh. wọn ní ẹni tó bá yára òun lògùn máa ń gbé àìbẹ́ẹ̀kọ́. yes yes ẹ bẹ́ẹ̀ tí kí ni tó bá lọ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láàrin wa bí a ti yanjú ọ̀rọ̀ owó ká yẹn síbẹ̀. àwọn arípọ́njọ́pọ̀ ṣe stupid náà ló fi mọ̀ pé mo ti ka ẹ̀ mọ́sìn eh, eh, èmi ti yára nìyẹn yes. ẹ má bínú má bínú jọ ọ̀rẹ́ mi. akin mo mọ dáadáa mo pé bọ̀ọ̀lì rẹ náà. ẹ ìbọn ràn mí ah, mi ìnáyẹ ta ìbọn lè ràn mí o ah, ah. tó o bá di tí mo halẹ̀ ń bì kọ́ ẹnu lásán mò ń jẹ́ o mi ìná mi ìná ògùn bọ́ mi ìná ògùn gbígbẹ́ o jọ jọ torí ọlọ́run jọ. ṣó ti gbàgbé kó sọ fún mi pé òun ló dé two two years ago. ẹ eh, yes mo rántí lílọ́bẹ̀ tí mo lọ́bẹ̀ kó lè dà náà kí nǹkan lè bọ̀ sókè ni mo bá lọ oh, bẹ́ẹ̀ nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ pé torí ayé káyé má mú wa máa sí gbẹ́rẹ́ kan two hundred and ten sáà ní orí báyìí dé ìsàlẹ̀ oh. èmi ti sá pọ̀ bẹ́ẹ̀ gbogbo èyí tó dẹ̀ kù mo believe pé ọpọlọ mi máa ọpọlọ mi máa yanjú ẹ̀ mi ò wọ́ torí anything tó ní ṣe pẹ̀lú àdá ọ̀bẹ ìbọn mi nǹkan tí ẹ̀ ṣoògùn ẹ̀ wọ́n sọ pé ìràwọ̀ pé a kì í Let's go, guys. ọkọ là má fi bàbá mi ṣe. oníkùsìnkùn ìkan. lọ. kò lọ àbí. kò lọ. nǹkan tí ojú yín bá lọ ẹ fẹ́ ara wọn. ìlòjú mi fẹ́ rí ìlòjú mi fẹ́ rí ọ̀la. ni wọ́n ọ̀rẹ́ dádì ni wọ́n. who saw this. school school ni mo ń lọ láàárọ̀ school ni mo ń lọ àwọn ọkùnrin mẹ́ta kan mo pàdé lọ́nà so ìgbà tí mi ìrójú wọn rí ọkàn mi ò tú sí wọn so mo wá hang around lára ni so gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n ta ni mo gbọ́. Fuck up! ọlọ́wọ́ ẹ ti pẹ́ jù ẹ ti pẹ́ jù. keep quiet my friend. Adunni níbo. who are you. ìwọ ìwọ ní gọ́ọ̀sì láti máa bèrè pé ta ni èmi àbí ó ti lé ní ọdún kan tí a ti lé ẹ káàkiri yes ǹjẹ́ o rántí ẹni tí o pa sí Pileco hotel o rántí okay good so o tún ti wá pa ẹlòmíì sí ìbàyí. rárá rárá rárá àwọn àwọn kọlọpàá wọn dáàdì mi ni àwọn ọkùnrin mẹ́ta kan báyìí. kọ́mọ kí n kọ́ bá fẹ́. good mi ò ní kankan láti bá yín sọ ìwọ àti àwọn ará ẹ̀tẹ́jọ́ dúró ẹ̀ máa move nísìn ok good kálílẹ̀. gẹ̀ẹ́tì máa wà ní gẹ̀ẹ́tì máa wà ní. kọ́mọ sí kálílẹ̀ fẹ́ stand up. Ah! drop your hand. gẹ̀ẹ́tì máa fẹ́ you are mad. ọ̀ya ọ̀ya ẹ̀tò tó lẹ́yìn ẹ̀fẹ́. move out. move ẹ̀fẹ́. kí ló ń ṣẹlẹ̀ sá. no no just calm down òtúbọ̀ ọlọ́pàá ti wà ní gbogbo sọ̀rọ̀ndì lé òtúbọ̀ má worry. Uh, ah, the teacher didn't see him. Eh, eh, mo tó máa ṣẹlẹ̀ ẹ̀rẹ́ ìṣàṣọpọ̀ máa pè é JB bó ló gba alájọjọ ó ti ń wà ó kàn lọ tiẹ̀ wọ̀nyí wò ó tiẹ̀ pé ní oṣù kọ̀ọ̀kan owó tó ṣe iná lè dùn ṣáà. kí ló ṣe fún ọ ò ní ìdẹ. Jerry, kí ló ń ṣẹlẹ̀? Why all this? Kí làwọn bó ṣe ṣe fún? Mọ́mí ti kó sí police station. police station so ìyẹn ló wá waste life on ọmọ lọmọ ṣáà ọ̀nà pa àwọn mẹ́rin ẹni tó pa àwọn mẹ́rin waste life ẹ̀ kó lọ waste ẹ̀ dàdà family ẹ̀ yes Mama, tèmi ti twenty years ago bòye ló pa àmá mi so what it's you saying ó nílò gbélé náà àìjọ dájú ni ó ti pààyàn rí so many times ẹ̀jẹ̀ wà rọrùn wọnà now. so can you share? you're wicked. Hmm. àìjọ wicked ah <laughs> you're wicked mo ṣe wicked mo ṣe wicked nonsense i don't want to see me now eh ah chibi èmi ló náà mọ̀ sí you're very stupid lórí òpin. jẹ́bi jẹ́bi. drop your gun gbogbo bíbí ni ọlọ́pàá ti sọ̀rọ̀ àwọn má try everything for me I will repeat it drop that gun. pẹ̀lú gbogbo tó wà níwájú mi tí mò ń wò ẹ́ tí wọ́n sọ pé ó sọ ẹ́ irọ́ ló ṣe ń pa ohun tí mo fẹ́ rí mi ò tí ì rí ohun tí mo fẹ́ gbọ́ mi ò dẹ̀ tí ì gbọ́ kí ló wà láàárín ìwọ àti àwọn ènìyàn tó pa yẹn kí ni iṣẹ́ tó dà yín pọ̀ gangan wò mí last opportunity ló ní láti save life rẹ̀ tó o ten years nílé ayé ìrora ló máa fi kú wọ́n á bẹ̀rẹ̀ sí gé ẹran rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó máa fi kú ó pè ẹ́ kó jẹ́wọ́ kó sọ fact of the matter. ẹ rọ dáàdi um, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ̀yin náà lè tọ́ wa dàgbà and iṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́ mi kàn lè ṣe anyhow and gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí láti kékeré pé i have i do make investigation lórí any contract tó bá wá sí ọ́fíìsì wa ń and um, from gbogbo nǹkan tí mo rí nínú file submit mo lọ ṣe investigation mi dáradára mo dẹ̀ find out pé most of the things the engineer ṣoṣan tán kọ sínú fine kò rí òdàdì especially iléeṣẹ́ CDA tán sọ pé àwọn làwọn kọ́ àwọn kan náà kọ́ dáàdì ẹ dẹ̀ sọ fún mi dáàdì pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì ju bóyá five years ago lọ. bẹ́ẹ̀ but dáàdì ṣe mọ̀ pé complaint ti engineer ṣoṣan sọ pé àwọn kọ́ ó ti wà in existence for about ten years now so báwo nìyẹn ṣe máa bó ṣe relate daddy. Eh, eh, eh, Mr. King um, ẹ jẹ́ kí n handle ẹ̀ ẹ ṣe gan ni ṣe inú mi dùn pé you very very intelligent and um, ká ní pé a nírú àwọn èèyàn bíi tiyín ní pastors wa tán hẹ̀ẹ́dẹ̀ ní Nàìjíríà yìí ìlú yìí àti gbèrú gan àní hmm. síbi tá a wà developed bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but ẹ kí n ṣàlàyé àwọn kan tó yẹ yín fún yín hmm. nígbà tí mo wà nílùú òyìnbó mo lè set up ilé iṣẹ́ yẹn gbà tí ma set up mo pé yes owó ló ń bọ̀ yìí mo sá good vision gbà yẹn mo mọ̀ pé ah, owó tó ń bọ̀ yìí ibi tí mo ti wá mo láti take into cognizance ìtumọ̀ ni wípé tí wọn bá kọ́ èdè já lówó bẹ̀yẹn pàdé kúrò àbí táwa ti wá àwọn tí ò mọ bó ṣe lówó ẹ̀ wọ́n á bẹ̀ sí máa soríṣiríṣi ó lè máa bẹ̀rẹ̀ sí máa tẹnu bọlẹ̀ bóyá ó ṣoògùn owó ni ó ṣe kíní kan ṣáṣó ni wọ́n á bẹ̀rẹ̀ sí máa lọ fún àwọn efcc lórúkọ olúwa ẹ̀ torí pé kíni inú níbí ni kò kà ìmọ̀ wá wò ṣẹ́gá àgbà tí mo sọ sí mo yẹ fi àbúrò mi kó head iléeṣẹ́ yẹn fẹ́ mi kémi sit at back kó tó ṣẹlẹ̀ nìyẹn èmi ni mo ní bàbá mo ní kó head. o máa happen bẹ́ẹ̀ all right so ti máa lè summarize bí nǹkan tẹ́ sọ while you were back into the state àbúrò yín ló bá yín execute project. exactly gbogbo àwọn project àti ṣe that's good but daddy ṣe fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. ṣẹ́yìn mọ̀ pé company ten sọ yìí ti wà in existence for the past ten years and as a matter of fact ẹni tá a sọ pé ó ní company yìí is over sixty years ẹ sọ fún mi how old are you even you how old are you ẹ sọ fún mi ẹ wo daddy ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe mọ̀ pé láti kékeré lẹ ti mọ̀ mí àtẹ̀mí àtàwọn àbúrò mi mi ò dẹ̀ lè lajúlẹ̀ kẹ́nìkan kọ̀ wá kó wá bayé mi jẹ́ ẹni tó fi mí sí in charge iṣẹ́ yìí ó trust me, ni èyìnbó là ń sọ ìdádì kéyìnbó tó fi èèyàn dúdú sí in charge complain ó yẹ kẹ́ mọ̀ what it takes daddy eh, eh, mm. three hundred and fifty million daddy là ń sọ pé mi ò lè gbà for someone to come from nowhere and just spoil my reputation daddy I cannot take that. Eh, um, Mr. Akin ẹ má worry nǹkan tí ò yẹ wọn máa jẹ́ kó yẹ wọn ṣe jẹ́ dín sí i whatever mixed up to bá wà be, bẹ máa yanjú ẹ̀ ẹ̀yanjú hmm? kò yẹn. Um, ṣe rí àwa electronic contract ẹ̀fẹ̀ ṣe àwa la máa ṣe so àwa lè máa gbé fún ṣọ́ọ̀ mi yẹn sìn ẹ̀ lè gbé fẹ́ any other person àwa lè máa gbé fún. okay um, ilé iṣẹ́ yín lè ní ká gbé fún. wọ́n lè ṣe ó máa ṣe. ó máa ṣe. ó máa ṣe. ẹ kò sí problem things tí wọ́n ti sọ pé àwọn lè ṣe tí ẹ̀yin náà dẹ̀ ti confam pé wọ́n ṣe kò sí problem tí yín ṣáà ní pé kẹ́ ṣiṣẹ́ tèmi ni pé kí n fowó sílẹ̀ kò sí problem um, ok kò sí problem so I uh, kàn fún mi like two weeks mo máa pay off from so that ẹ máa lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. two weeks sígbà tá a wà yìí. bẹ́ẹ̀ni sọ. ẹ kò ó sì dá. Mr. Akin kò wá òkè yes ẹ mọ̀ pé èmi ò kì í ṣe bẹ́ẹ̀ ṣe àti agree nsìn báwo la máa ṣe ó ti gbà so owó yẹn láti wá in three days time kò sanwó yẹn fáwa káwa bẹ̀rẹ̀ ṣe ni. Hmm. ọjọ́ mẹ́ta péré. three days yes that's a day after tomorrow pẹ̀lú èmi ojú ọjọ́ mẹ́ta. Hmm. Um, ọjọ́ kẹta yẹn ló máa bẹ́tà fún mi láti ṣe or better still bóyá ọ̀la. good ẹ̀kan lè wá fún church anyway ọlọ́run àpọ̀n ilé ojú ò ní tiẹ̀ ipe okun mi lé o gbà sí mi lẹ́nu o ní kábàámọ̀ iṣẹ́ tẹ̀gbọ́n ṣe so that ẹni tó fi mí sí in charge iṣẹ́ kó má bàa wà disappointed. and um, mo believe pé tèmi bá ti fún yín iṣẹ́ i mean tí ma ti gbowó fún yín mm. mi ò ní problem on my own side kéyìnbó mi dẹ̀ dé kẹ́dẹ̀ fa àwọn nǹkan tẹ́ ti ṣe hàn ìyẹn ò ṣe problem but that day on your account but um, mo believe kò máa deliver. oh thank you gentleman thank you so much. welcome eh, sir. ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ dà. ẹ kú jẹ́ wọn yẹn. ọ̀gá àlọ́ please. ẹ calm down sir ẹ ní sùúrù sir. wò ní ṣe bọ́ọ̀lù mi èmi ló ń bá sọ̀rọ̀ kí ní sùúrù sọ́ọ̀bù àwọn ọ́fíìsì. wọ́n wà lọ́fíìsì sir ọkọlà kí ni irú eléyìí irú rubbish wọ ni. I don't just know. Ó ṣe lè jáwọ́ ní ọ́fíìsì mi, ṣé mo lè jáwọ́ ní ọ́fíìsì ẹ̀ bẹ́ẹ̀ ni? Ọ́fíìsì ẹ̀dá. Lórí ọkọ mi. Aki ọ́fíìsì ẹ̀dá. Lọ́dọ̀ kí ló fún ẹ ní right? Kí ló fún ẹ ní ìgboyà tó wá pè mí lórí orí fóònù tó ń pariwo lé mi lórí? Lórí èlò. Ọ̀kànlá, dúró ṣé n tí mo ṣe ṣé mo wrong ni? Mo gbé iṣẹ́ wá fún ẹ three hundred and fifty million naira ó wá fún mi ten million naira nú ẹ ten million naira brother mi ìwọ náà wo ten million nínú three fifty ah, ah. ok má ò ten million yẹn mi ò lè gbà mi ò lè gbà mi ò pariwo lé ẹ lórí mi ò lè gbà. òkú ṣe é lọ́gbẹ̀dẹ ẹ̀kọ́ kọ́ta ó ṣe dájú iṣẹ́ yẹn kó ọ̀rọ̀ sí fún ara ẹ̀ta bó ṣe ṣe bẹ́ẹ̀. ọ̀kànlá tó bá jẹ́ ẹ̀ ló fẹ́ sọ mo mọ̀ pé o tó ṣe ni mo ṣe gbéṣẹ́ wa bẹ́ẹ̀ dìfá àpò òdẹ ṣé yẹn ò mí pé kó wá rẹ́ mi pa kó rẹ́ mi pa kó rẹ́ mi ta kó rẹ́ mi jẹ́ rọ́bìṣì nìyẹn náà oh. ah, mi lè gbà o. nǹkan tó yẹ màá yẹ kó yí ẹ kí ni. gbà tí mò ń pọ́n ọ̀hán lábẹ́ ṣọmọ náà rí. yes mo mo rí àmọ́ ah, ẹ̀pọ̀ yes ò pa wọn la anybody náà lè pa wọn la tó bá dirú business bẹ́ẹ̀. Oh. o anybody lè pọ́n láàbí. yes. màá jẹ́ kó yí ẹ àwọn tí mo pọ́n láyẹ kó jẹ́lẹ̀ mi lò pọ́n àwọn ẹ̀ lánìí àti kú wà nísà. àbí confam. jẹ́ kí n sọ fún ẹ àwọn tí mo pọ́n lá màá lè dùn lórí màálù twenty one ni màá pa àgbò twenty one ẹ̀mú ẹlẹ́dẹ̀ twenty one. Ah, ah, ọ̀kan làwọn ó ti pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀ ah. kò wá ṣe ẹnìkan lásán. mọ́ ìlú. Ah! ọ̀kan là á ọ̀kan là á ló bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ah! èmi á gbọ́wọ́ sí o màá gbọ́wọ́ sí i màá gbọ́wọ́ sí i. Ah! tí n bá ṣe ògbó ètò yẹn tán tí mo pa ọgbọ̀n àti máa pa yẹn tí mo lu gbọ̀n mọ́lẹ̀ tán lóye iye tó bá kù ní òtútù yẹn gẹ́gẹ́ bí small boy tó jẹ́ níṣẹ́ ìlà fún un. èmi bá sọ yẹn fún mi mi ò tó bá ti kéré mi ò ní gbà á tó bá mi ò ní gbà á mi ò náwó tẹ lójú mi ò ní gbà á mi ò ní gbà á mi ò ní gbà á jàre. Ah. mi ò ní gbà o èmi ò ní gbà o mi ò ní gbà tó bá kéré o èmi ò ní mi ò ní gbà á irọ́ bí ìṣòwò ni ah. ṣé mo ṣe mo jọmọdé ń di iṣẹ́ yìí ni mo jọmọdé ń di bísíǹsì yìí ni náà mi ò ní gbà o. Uh, mo wà ní restaurant wọn yes okay all uh. right. Yes, boss. All right, JB. Boss. Yeah. How many? Number one, number two, number three, number four. Okay. Um, Omoji lọ sọ́jà. Thank you, boss. Uh, um, you're welcome. Thank you wọ́n ní ojú òníra rẹwà kó má wò ó. Mm, you're beautiful girls. thank you. Yeah, but let me ask you a question. Number one, what's your name? Susie is my name. Rose Tinkle. I'm Bacon. Susie Rose Tinkle. Bacon. Beautiful names. Yeah. Now, um, you know Prado at a bicycle. Ewolonwe. Prado. Oh, Prado tó fi jẹ́ pé èmi náà láǹfààní láti yan nǹkan tí n bá fẹ́. Oh, okay, two and four, JB. Okay, boss. Okay, um, you and you. Ẹ lọ dúró dè mí di mọ́tò mo bọ́ ọ̀sán yẹn. Ah. Ẹ lọ dúró dè mí ní reception, màá bá bẹ́ẹ̀ sọ. Okay. okay. You want him dead. 2M. Yes. Idiot and eh? play me on Triton. me. Ọlọ́run máa EFCC, òun máa lọ commissioner, òun máa lọ IG, kò tó ṣẹlẹ̀. Ìyìn ni mi. Ṣègbẹ́ tó bá rẹ Do your job. Do a neat job. I'll get back to you soon, sir. my god jọ kí lẹ fẹ́ wá sọ kọ́ńtì ìdànù kí lẹ kí lẹ sọ ìlú ìdànù for goodness sake ha ẹ kàn ń pa èèyàn bí ẹni pa ẹran ẹ wá ń já ilé onílé ẹ fi ń bo tì í lẹ́yìn káwọn èèyàn lè rí gẹ́gẹ́ bí èèyàn gidi nítorí àti lówó nítorí àti jẹ́ ẹni ọlá ẹ wá bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn káàkiri ẹ wá gbogbo nǹkan ẹ dàrú wò mí kí ló tẹ òṣìṣẹ́ gidi láti jẹ́ èèyàn gidi creator will design life yín ní ọ̀nà tó tọ́ láti jẹ́ èèyàn pàtàkì ẹ wá mú gbogbo ẹ ẹ wá dàrú ẹ wá mú gbogbo wo mi jẹ́ kí n sọ tuntun fún ẹ kí lè rí ẹ kàn sọ fún mi kí ni èrè ẹ three hundred and fifty million àbí ìnáwó ẹgbàá mi ò mọ iye thirty number but the fact ni wípé àkáǹtì àwọn tó ti kú àtẹ̀yìn tẹ́ ẹ wà láàyè ìjọba máa gbẹ́sẹ̀ lé kí wàá lè rí yín o pẹ̀lú gbà wọn tẹ̀tẹ̀ pa kí lè rè wípé ẹja lé onílé ẹ̀fìbò tì í lẹ́yìn sọ fún mi ìwọ náà dẹ̀ mọ̀ o kì í ṣọmọ kékeré ẹni tó bá pààyàn nílùú wa kí ló fi máa ṣe fún òfin máa pa á dànù dànù pé ìwọ fúnra rẹ lórí ìdúró bó ṣe wà yìí òkú ni ẹ náà sọ fún mi kí lè rè ẹ nígbà tó ba gbogbo ayé tẹ bàjẹ́ kí lè rè ẹ Dictative Adeola ẹ takuntakun. thank you sir. ẹ kú ọmọ àfihàn ṣe wo àwọn èèyàn rèé wọ́n ti ṣẹ́gi láti gbé orílẹ̀-èdè bàbá wọn ga ṣùgbọ́n èyí ṣùs láti ṣiṣẹ́ burúkú láti bọ́ orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ àbí ọwọ́ ṣìkan ọlọ́pàá àti tìjọba á ṣe ń ṣàkàṣàkà dictator Abíọ́lá sọ fún inspector Abiola, pé mo ní kó rí mi ṣe ti gbọ́ take me away. okay sir move. no sọ pé mi ò ní lọ. better but àwọn tá à ń lọ àpọ̀. mi ò gbọ́. DCO J.O. Andrew. J.O. Andrew. yes Uh huh. And make it mi báyìí. Andrew. kájọ sọ tí ò bá mọ̀ pa kọ́tà ṣe. Abiola tí wọ́n sọ fún wa pé kò jẹ́ one. rí where is Abiola ẹ jẹ́ kí Biola wá dúró ń bì yìí tí ò bá My God. Andrew àti Bíọ́lá kí ni wọ́n wá sọ iṣẹ́ ìdá for goodness sake kí ni wọ́n sọ iṣẹ́ ìdá kí ni wọ́n sọ orílẹ̀-èdè ìdá wò ó kọjú DCO lọ kódà kó jẹ́ AIG no no no kódà kó tún jẹ́ IG gbogbo yín pátápátá lọ́wọ́ òfin máa bà tó lè máa ṣe yín ṣàkàṣàkà ẹ tún bá tẹ bá rò pé ẹni bìkan tẹ fẹ́ sáà sí o bá o DCO kó kúrọ́mọ́ IG ìyẹn ò máa kẹ́mí but gbogbo yín pátápátá ni ọwọ́ ìjọba ìjọba ló máa bà pátápátá ìgbà ẹlẹ́ máa tó fi gbogbo nǹkan tẹ̀ ń ṣe àwọn tó kù yín wọ́n á fi ṣàríkọ́gbọ́n ẹ̀ mọ̀ pé kò dáa kéèyàn máa já ilé onílé kó máa fi bo tẹ̀ mọ́lẹ̀ my friend take him away. DCO J.O. Andrew ha inspector Biola.

kò pé kó má ṣe ní níjàmbá rere kì í pé ìkà kì í pé ohun àbáṣe la ó fi gbà dandan olóore kò ní kú sípò ìkà olóore kò ní kú sípò ìkà ogun bá jẹ lọ ọgbọ́n.